ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí ògo ìgbàlà fún gbogbo ẹni tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ ń wọlé tàbí yálà ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àkórí tá a fi ń bá a sọ̀rọ̀ lẹ́nìí òun náà ni ìgbédìde láti ẹnu àwọn bàbá wa nínú olúwa tá a mọ̀ tí wọ́n yanrantí láwùjọ pé ní tòótọ́ àwọn èèyàn ọlọ́run tòótọ́ ni eléyìí àwọn náà ni ìránṣẹ́ ọlọ́run prophet ọlálékan ọláfàre prophet ọlálékan ọláfàre tó bàbá wa nínú olúwa ó yá ẹ tún jẹ́ ká tẹ̀síwájú nínú ọ̀rọ̀ lọ́wọ́. ó kí gbogbo yín káàbọ̀ lẹ́ẹ̀kan ohun tí à ń sọ nípa rẹ̀ ní ìgbédìde màmá ò nílò láti para ẹ̀ bàbá ò nílò láti para ẹ̀ hmm. gbogbo ojú tó ń wò mí ẹ gbọ́ mi sà ipa kan wà tí kì í jẹ́ kéèyàn ó lọ a pè ní ipa ikú òun hmm. ni òun karùn-ún ti Jésù wá gbà wá kúrò lọ́wọ́. ẹlẹ́ẹ̀karùn-ún tí Jésù wá sáyé wá gbà wá kúrò nínú ẹ̀. bẹ́ẹ̀ òun ni májẹ̀mú ìdè ikú ẹ gbọ́ mi sà tó bá wò mí tó ń gbọ́ mi mo gbàdúrà lórúkọ olúwa ògòdé ẹ̀mí pin kò ní jẹ́ tiẹ̀. a ní jésù kristi. ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ dìde ló ń hmm. tiraka láti dìde ṣùgbọ́n ẹ gbọ́ mi sà ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ló ń dìde kí ló dé gbogbo ènìyàn ló ní májẹ̀mú ìgbédìde ṣùgbọ́n kì í ṣe gbogbo ènìyàn ló dìde tó bá wà tẹ́lẹ̀ ọwọ́ ẹ wàá rí wípé ìlà wà lọ́wọ́ ẹ gbogbo ẹ̀dá tó ní ìlà lọ́wọ́ ló ní ògo sà nítorí pé ó mú wá láti ọ̀run ni gbogbo ọmọ tuntun tí a bí sáyé tó bá bọ̀ sáyé á di ọwọ́ mú ó di ògo mú wípé káyé ẹ gbà mí láàyè kí n rí ògo lò ọjà méjì ni ẹ̀dá ná láyé tó o bá ti ná ọjọ́ ògo wàá máa ná ọjọ́ ogun hmm, bẹ́ẹ̀ ni sà màmá bàbá gbogbo eléyìí tó ti ná ọjọ́ ogun ti tó òun la ṣe rán mi sí ọ wòlíì la máa ń rán láti lè ṣe iṣẹ́ ìtúsílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ tó bá wà nínú ìdè tí ó fẹ́ dìde gbogbo ojú tó ń wò mí mo wí gẹ́gẹ́ bí ikọ̀ àti fàrùn mo sọ gẹ́gẹ́ bí násìrò ọlọ́run lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun gbogbo ní pátá lẹ máa dìde. àmín jésù kristi. ipa ogun ìdílé bàbá kò ní já ojú rẹ. àmín jésù kristi. ipa ìdílé ibi tó ti fẹ́ ìyàwó àbí tó ti fẹ́ ọkọ kò ní já ìdí rẹ. lórúkọ jésù. ipa ibi tó ti ṣiṣẹ́ mo ní kò ní já ìdí rẹ. jésù. ipa ibi tó ń gbé yẹn lórúkọ jésù kò ní já ìdí rẹ. jésù. ẹ gbọ́ mi sà màmá tó o bá fẹ́ dìde o gbọ́dọ̀ dìde gbogbo ènìyàn ló ń sunkún láti dìde ṣùgbọ́n ti sọ gbogbo ènìyàn ló dìde wà á múra ni wà á múra wà á pa ọkọ̀ pọ̀ ipò lolúwa pé kí n sá eré wọ̀ láti lè dìde arán mi sí ọlọ́ṣẹ́ lórí ọ̀fẹ́ láti gbọ́ mi o mo wá láti inú ìjọ day spring heritage christian church of god ní ìlú àkúté ọ̀pọ̀lọpọ̀ a máa bèrè pé ibo làkúté ibo làkúté àkúté ẹ̀yàn di èkó ló wà hmm. wòlíì kì í gbé gbòòrò inú ìgbò ni wòlíì gbé ẹ bó o bá fẹ́ rí mi màá pe nọ́mbà wàá lè pè é lẹ́yìn ètò yìí a máa gbàdúrà fún ẹ àwa kọ́ lọ níṣẹ́ jésù kristi ló ń kiri sóre òun ló ń sóre kiri hmm. ó dẹ̀ fẹ́ gbé ọ dìde ẹnìkan wò mí tó ń jẹ́ ibrahim gbọ́ mi gbọ́ mi ẹ̀sìn kan ni mo bá wà mo bá òògùn ọlọ́run wa lórúkọ olúwa ibrahim ibi tí ayé sọ ẹ́ sí tí wọ́n ní òní jáde má jẹ̀mú àánú ọlọ́run kó fà ẹ́ àmì jésù kristi. adétutù tó ń wò mí ó máa dìde lórí àìsàn. àmì lórúkọ jésù kristi. wọ́n wí lórúkọ olúwa ó máa dìde lórí àìsàn. àmì lórúkọ ti gbọ́ ó ti bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀mí rí ọba adáọba kò ní ṣáyé lẹ́sẹ̀. àmì lórúkọ jésù. mo wí gẹ́gẹ́ bí wòlíì lọ́dún twenty nineteen ẹ̀yin three hundred and thirty tó lè ṣàmì tẹ́ ń wò mí lórúkọ jésù agbé yìí dìde. àmì jésù agbé yìí dìde. àmì jésù àmì jésù àmì agbé yìí dìde. ọmọ orí ọ̀nà àbáyọ. àmì jésù. bọ́ọ̀lẹ́ mo fẹ́ kọjá pàdé ní ọ̀nì twenty eight twenty nine àti thirty ọlọ́run ìgbẹ́dìde ló gbé program yẹn sílẹ̀ àpè ní holy ghost and power night adé mi mímọ́ àti agbára <laughs> bẹ́ẹ̀ ni sà gbogbo ọjọ́ mẹ́ta tó kẹ́yìn oṣù la máa ń ṣe twenty eight twenty nine thirty la fẹ́ ṣe lọ́sùn tó kẹ́yìn gbogbo oṣù kọ̀ọ̀kan gbogbo ọjọ́ mẹ́ta tó kẹ́yìn oṣù la máa ń ṣe twenty eight twenty nine thirty tó bá jẹ́ twenty thirty one ní mọ́ǹtì yà á jẹ́ twenty nine thirty thirty one bẹ́ẹ̀ ni sà ẹ́sìkì sà à wọ́n wá wá bẹ̀ wá rí testimony wá gbọ́ testimony wá rí tọ́lọ́run ìyanu ṣe so mo ń pè ọ́ nọ́mbà twenty seven stroke twenty nine fọlọ́runṣọ́ ìbíkúnlé street heritage estate ní ìlú àkútè iṣọ́ òru ni o ó bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá àwọn olórí ẹ̀mí wọ́n máa wà ńbẹ̀ aago mẹ́wàá lẹ́ àwọn olórí ẹ̀mí a máa gbàdúrà àwọn aago mẹ́ta àárọ̀ hmm. ọ̀rọ̀ ọlọ́run àti àdúrà tó o bá ń bọ̀ mú ìgbàgbọ́ ẹ dánú gbé bíbélì ẹ bá ọlọ́run gbọ́ hmm. ọlọ́run má jẹ́ àmọ́ ó sì gbé ènìyàn dìde kò sí ohun tí ẹ̀dá ń wá láyé ó wà lọ́wọ́ èèyàn kan tó gbọ́ ẹni tó fẹ́ fún ó gbogbo tó ń sunkún tó ń làkàkà wá kiri ó wà lọ́wọ́ èèyàn kan tó ń wẹ́ni tó fẹ́ fún ọlọ́run ò ní sọ látọ̀run ó máa rán wòlíì sí ọ arán mi sí ọ ni mo wí lẹ́ẹ̀kan sí lórúkọ olúwa ó máa rí ọ̀nà àbáyọ àmín jésù kristi á jésù oṣù yìí oṣù ìgbẹ́dìde ni bí jésù kristi bá kú tí a ò gbé ṣe mọ̀ pé ìgbàgbọ́ wa ó wọnú omi nìyẹn ojú ti ojú ti gbogbo kìrìsìtẹ́nì wà nínú àkókò àjínde agbára àjínde ṣe ṣiṣẹ́ àjínde ó fẹ́ gbé ògo tiẹ̀ náà dìde ó fẹ́ gbé iṣẹ́ ẹ̀ dìde ó fẹ́ gbé àwọn ọmọ ẹ̀ dìde ó fẹ́ gbé gbogbo tó jẹ́ tiẹ̀ náà dìde màmá má bà wọ́n máa sunkún yé rojọ́ ẹjọ́ kẹjọ́ kan ló máa jẹ́ òtítẹ́. àti ronú. ìrònú kọ́ máa ronú máa ronú ti ìrònú sẹ́gbẹ́ ti ẹjọ́ sẹ́gbẹ́ gbẹ́dídẹ́lì ẹ̀ nọmba twenty seven twenty nine fọlọ́run ṣọ́ ìbíkúnlẹ̀ street mo lọ bá wòlíì àmúdẹ́ lọ́pọ̀ ọlọ́run àwọn ọmọ ogun mo lọ bá ọlọ́run wòlíì wòlíì kan ló ń ṣiṣẹ́ ìyanu ọlọ́run ló ń ṣiṣẹ́ ìyanu tó bá ti ń bọ̀ ìgbàgbọ́ ẹni kò mú dání máa fún yín ní fóònù nọ́mbà tẹ́lẹ̀ fi pè lẹ́yìn ètò ẹ̀yin bíi hundred péré ni máa pray fún lẹ́nu torí mo padà lọ sórí òkè àdúrà ń lọ àwẹ̀ ń lọ fún twenty eight twenty nine thirty ibikíbi tó bá ti ń gbọ́ mi ó bọ̀ láti lẹ́kí ó bọ̀ láti kẹjà ó bọ̀ níbikíbi ṣáà ti dé òjòdú bága tó bá ti dé òjòdú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 ẹni tó lè bi gbogbo ayé tẹ́nikẹ́ni ò lè bi léèrè kábíyèsí olódùmarè àpátáyéráyé ẹ ṣe ẹ kú ìtọ́jú wa. tó adúpẹ́ púpọ̀ lọ́wọ́ bàbá nínú olúwa prophet ọlálẹ́kan ọláfàrẹ tí wọ́n darapọ̀ mọ́ àti wọ́n tẹ̀tún bá àdó pọ̀ lórí ètò ògo ìgbàlà. Hmm, adúpẹ́ púpọ̀ àsọ wípé ẹ ṣe àwọn ò tó gbọ́dọ̀ fún àwọn lórúkọ jésù kristi ọlọ́run tó yàn yín tó pè yín kò ní fi yín sílẹ̀ òróró ọlọ́run nínú ayé inú iṣẹ́ ìránṣẹ́ yín á túbọ̀ máa pọ̀ sí i ẹ ṣe púpọ̀ lórúkọ jésù gbogbo àdúrà tó ti fẹ́mi náà àmọ́ wa àtúnṣe ń tẹ̀síwájú lórí ètò Ògo Ìgbàlà pẹ̀lú ìránṣẹ́ Ọlọ́run kejì nígbà tá a bá dé ẹ̀ máa rí wọn bóyá ẹ já lọ gbádùn